أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله فموضوع خطبتنا اليوم هو فريضة الحج وشروطها ولقد فرض الله تعالى الحج على عباده إلى بيته الحرام ورتب على ذلك جزيل العجر ووافر الإنعام فمن حج البيت فلم يرفث ولم يفسق خرج من ذنوبه كيوم ولدته أمه نقيا من الذنوب والآثام والحج المبرور ليس له جزاء إلا الجنة عباد الله اتقوا الله وعدوا ما فرض الله عليكم من الحج إلى بيته حيث استطعتم إليه سبيلا فقد قال الله تعالى في القرآن الكريم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وثبت في صحيح أن النبي صلى الله عليه وآله وسلم قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا عباد الله ففريضة الحج ثابتة بالكتاب الله تعالى بكتاب الله تعالى وسنة رسوله وبإجماع المسلمين عليها إجماعا قطعيا فمن أنكر فريضة الحج فقد كفر ومن أقر بها وتركها تهاهنا فهو على خطر من الذنوب والآثام فإن الله سبحانه وتعالى يقول بعد ذكر إيجابي على الناس ومن كفر فإن الله غني عن العالمين عباد الله إن الحج فرض عين على كل مكلف مستطيع في العمر مرة وينبغي لكل من وجدت عنده شروط الحج أن يؤديه على الفورية احتياطا لأنه لا يدري لعله لا يمتد به العمر حتى يحج ولقد ثبت في حديث أبي هريرة رضي الله عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا فقال رجل أكل عام يا رسول الله فسكت حتى قال آه ثلاثة فقال رسول الله صلى الله عليه وسلم لو قلت نعم لوجبت ولما استطعت اعلموا يا عباد الله أن للحج فضائل كثيرة وفوائد عظيمة كما وردت في الأحاديث الصحيحة فالحج يمحق الذنوب المتقدمة فعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه وأنه أيضا أي الحج سبب للعتق من النار فعن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال ما من يوم أكثر أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة وإنه ليدنو ثم يباهي بهم الملائكة والحج يا عباد الله أفضل جهاد النساء فعن عائشة رضي الله عنها قالت يا رسول الله نرى الجهاد أفضل العمل أفلا نجاهد قال لا ولكن أفضل الجهاد حج مبرور وغاية كل شيء يا عباد الله أن الحج ليس له جزاء إلى الجنة فعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلى الجنة أخرجه البخاري adúpẹ́ fún ọlọ́run ọba adúpẹ́ fún ọlọ́run ọba ní ẹ̀kan sí ọlọ́run ọba wo ni ọba tí adúpẹ́ fún òun náà ni ọba èyí tí ó sọ wa láti ìjẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ inú ewu ni a là kọjá láti jẹjọ sí àsìkò ta wà yìí nínú àánú ọlọ́run àti wúwù tó wu ọlọ́run bẹ́ẹ̀ oníkémi àti ẹ̀ka tó máa ṣẹ́kù ní mùsùlùmí ẹlòmí ń bẹ tájọ dágbére fúnra ṣùgbọ́n lọ́nà kan àbọ́nà míì ẹlòmí ò sí láyé mọ́ ẹlòmí lẹni tó ti jáde kúrò nínú ẹ̀sìn Islam eléyìí fà á àtàwọn ìdí míì tó sọ ká dúpẹ́ Ọlọ́run tó sọ di ọ̀ràn yàn lẹ́ni wa lérí lérí àwọn ìdẹ̀ra rẹ èyí tí ọ̀kan kan wa lórí ìgbésí ayé wa ni àti lórí wa ọba ọba tó ṣe wípé a lè sònká àwọn ìdẹ̀ra èyí tó ṣe lé wa lérí ni lẹ́nu ìjẹjọ́ sí àsìkò tá a wà yìí wa in ta'uddu ni'matallahi la tuhsuha bá a bá ní ká máa ka ìdẹ̀ra tọ́lọ́wọ́n ọba ṣe fún wa jẹ́mọ́ àlè kàtàn o eléyìí ló fà á tó jẹ́ pé ní gbogbo ìgbà lóòrèkóòrè a gbọ́dọ̀ jẹ́ ni tí ó mọ̀ dúpẹ́ fọlọ́run a dúpẹ́ fún ọlọ́run ọba náà àmọ́ rírì oore tó ṣe fún wa àwa ní aláàánú wa a sì wá ní aláforíjì ẹ̀ṣẹ̀ kọ́lọ́mù mọ́sá ìforí ẹ̀ṣẹ̀ wa jìn nítorí pé ẹnìkan kì í máa rìn kórí ó máa mìn gbogbo bí tẹ́nì kọ̀ọ̀kan wa kù sí yálẹ̀ èyí tá a ní àbẹ́ yìí tá a àwa bá lọ sọ́dọ̀ a sì àti àìdá iṣẹ́ ọwọ́ wa dájúdájú gbogbo ẹni tí ọlọ́run ọba fi mọ̀nà kò sẹ́ni tó lè ṣí lọ́nà bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni tí ọlọ́run ọba ò bá kádàrá mọ̀nà mọ́ kò sẹ́ni tó lè firúfẹ́ ẹni bẹ́ẹ̀ mọ̀nà ajẹ́rìí níjẹ́rìí tòdodo wípé kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí ní sánmà àtilẹ̀ àti láàrin sánmà àtilẹ̀ àfọlọ́run ọba Allah bákan náà ajẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba n'i ẹrúsìn ọlọ́run sì ni pẹ̀lú sọmọ ọlọ́run bẹ́ẹ̀ sì ni kì se ìbátan rẹ̀ lẹ́yìn eléyìí èyí tó lóore jù gbogbo ọ̀rọ̀ oná ọ̀rọ̀ tọ́lọ́run ti ṣe alukur'an èyí tó dáa jù nínú gbogbo ìtọ́sọ́nà oná ni ìtọ́sọ́nà ti ànábìwá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam èyí tó burú jùlọ nínú gbogbo àlámọ̀rí oná ni àdádálẹ̀ gbogbo tí ò bá sí nínú ẹ̀sìn tí a bá ni ó padà já sí. yóò sì sọ ẹni tó bá ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ di ẹni àánú láyé ọjọ́ gbọdọ̀ lè kíyàmà ọlọ́run mọ́tò ẹ̀ṣọ́ wa ń bẹ̀. ẹ̀yin arúsàn ọlọ́run ní tí ó máa jẹ́ àkórí kútùbà wa lénìí òun náà ni òfin ọlọ́run lórí ọ̀rọ̀ iṣẹ́ hajj àti àwọn májẹ̀mú èyí tó rọ̀ mọ́ iṣẹ́ hajj tí a bá fọkàn bá àwọn kútùbà wa tí a bá ń fi ọkàn bá lọ a rí wípé nínú kútúbà wa sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ nínú ọlọ́run ìmọ̀ ọlọ́run soso ṣoṣo bákan náà sọ̀rọ̀ nípa ìrun èyí tó jọ́ran yàn àti èyí tó jẹ́ ìrun náfìlà bákan náà sọ̀rọ̀ nípa ìdájọ́ ààwẹ̀ gbígbà a sọ̀rọ̀ nípa ìdájọ́ zaka pẹ̀lú ògo ọlọ́run ní kútúbà wa pàápàá jù lásìkò tá a tún wà yìí tó tún jẹ́ ọ̀kan nínú àwọn oṣù hajj njẹ́ àmọ́ gbéyàwó oná ní àlàyé nípa ọ̀rọ̀ ṣe hajj eléyìí ó fi jẹ́ kó máa dá wa lójú pé kútùbà wa tí a bá ń fi ọkàn bá lọ àwọn orígun islam márààrún oná ní àti mẹ́nu báyìí tẹ́yà bá pọ̀rọ̀ ẹ̀ ní mùsùlùmí ó yẹ kí orígun islam márààrún kó yé wa bó ti tó àti bó ṣe yẹ tá a bá sì ń fi ọkàn bá lọ a pa àwọn orígun ọ̀hún náà là ń mú ní ẹyọ kọ̀ọ̀kan nu kútùbà wa látìgbà tá a ti bẹ̀rẹ̀ jímọ̀ bíi lẹ́ni pẹ̀lú ògo ọlọ́run orígun ẹlẹ́ẹ̀karùn-ún nínú orígun islam tí ó ti ń ṣe ọ̀rọ̀ hajj òun náà ni tí a fẹ́ gbéyàwó lẹ́ni ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ni ọlọ́run ọba ti fún ní kápá ọlọ́run sì ti fún nígbà láàyè láti ṣiṣẹ́ hajj ṣùgbọ́n tí ò kọbi ara sí ṣùgbọ́n tó wọ̀ wípé abó lòun ó ṣe wá ṣiṣẹ́ hajj gbà tóun ò tí kọ́lé tara tòun gbà tóun ò tí máa lo òun ò tí hajj ṣe ó ṣe pàtàkì kí a mọ ìdájọ́ èyí tó ń bẹ fún ṣe hajj pàápàá jùlọ ẹnikẹ́ni tí ọlọ́run bá ti fún nígbà láàyè àti àwọn májẹ̀mú tá fẹ́ máa kà yìí ẹnikẹ́ni táwọn yìí bá ti wà lára rẹ̀ hajj ó ti dọ̀rọ̀ yẹn fún o kọ́lọ́wọ́n bá kí ó mọ̀tà ṣe nírọ̀rùn wa ẹ̀yẹ̀rú sàn ọlọ́run ọlọ́run bá hajj ní fún àwa ẹrúsìn rẹ̀ tá jẹ́ mùsùlùmí níta ń níṣẹ́ hajj ọ̀nà ẹni ká gbèrò láti lọ sílé ọlọ́run ní ilẹ̀ mímọ́ gbogbo ẹnikẹ́ni tó bá sì lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ti ṣèlérí àwọn ẹ̀sán èyí tó pọ̀ àti àwọn ládá èyí tí kò ló ń kà ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ hajj tó ṣe é bó ti tọ́ àti bó ṣe yẹ tí kò fojú rẹ́nà òfin ọlọ́run ọba kankan èyí tó rọ̀ mọ́ṣẹ́ hajj tónítọ̀hún bá parí iṣẹ́ hajj náà onítọ̀hún yóò jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ bí ìgbà tí a ẹ̀ṣẹ̀ bíi lọ́mọ tuntun ni eléyìí ń jẹ́ kó yọ wá pé iṣẹ́ hajj iṣẹ́ kan ni téèyàn fi máa ń fọre èèyàn mọ́ iṣẹ́ kan ni téèyàn fi máa ń súnmọ́ Ọlọ́run iṣẹ́ kan ni téèyàn fi máa ń di àtúnbí tá a bá lè sọ bẹ́ẹ̀ nínú ìlànà ẹ̀sìn tiwa iṣẹ́ hajj kò sẹ́sàn kankan tọ́lọ́wọ́ san fún gbogbo ẹni tó bá ṣiṣẹ́ hajj bó ti tó àti bó ṣe yẹ ẹ̀yẹrú sin Ọlọ́run àlìjánà ti dúró fún gbogbo ẹni tó bá ṣiṣẹ́ hajj tó bá ṣe bó ti tó àti bó ṣe yẹ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ̀wọ̀n àjẹká bíra wa léèrè ṣé gbogbo ẹni tó ń múra ṣe hajj àbí àwọn tó ń ṣiṣẹ́ hajj ṣé gbogbo wọn náà ni wọ́n mọ òfin èyí tọrọ mọ ṣe hajj bí ṣé gbogbo ẹni tó ṣiṣẹ́ hajj náà ni gbogbo àwọn ládà yìí ni ó máa jẹ́ tiwọn bí ṣé gbogbo ẹni tó ṣiṣẹ́ hajj òun náà lọ́lọ́run ó san wọ́n lẹ́san àlìjánà bíi ìdáhùn sílẹ̀ yìí ni wípé rárá o torí pé ẹni tó lọ ń ṣiṣẹ́ hajj lénìí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn wọn mọ ìdájọ́ tó ń bẹ lábẹ́ kódà ẹlòmíì ọmọ bí ó ṣe ṣiṣẹ́ òun gan mo kàn ráwọn èèyàn tí wọ́n ń ṣe nǹkan kan jẹ́mi náà máa ṣe bẹ́ẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ tó lọ ṣiṣẹ́ hajj lénìí ìdí nìyí tó fi jẹ́ pé tá a bá mọ ìdájọ́ ọlọ́run lérí ẹ̀ ó sì tún yẹ ká mọ báwo hajj torí pé níbi gbogbo ẹni tọ́lọ́run bá kú kádàrá pé yóò ṣe hajj lọ́dún yìí ẹlòmíín bẹ gẹ kò tí ì mọ rẹ̀ báyìí ẹlòmíín sì ń bẹ tó ti rẹ̀ tó ti lánìyàn pé òun ṣiṣẹ́ hájì ṣùgbọ́n tọ́lọ́run ní rárá ọdọọdún tí ń bọ̀ kó tó ṣe ìsọdún yìí ẹ̀yẹ rúṣin ọlọ́run ó ṣe pàtàkì kẹ́sìn wa kó yé wa dáadáa ká mọ ìdájọ́ tó rọ̀ máwọn òfin mẹ́wàá tí Islam dúró lé lérí lénìí èyí tá a fẹ́ máa gbéyàwó gẹ́gẹ́ bá sọ fún wa òun náà ni ọ̀rọ̀ ṣe hajj ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ ká páyọ̀ ọlọ́run ọba ẹ ká ṣe wa nípa ọ̀rọ̀ iṣẹ́ hajj èyí tọ́lọ́run ọba ṣe lọ́rùn ẹ̀yàn lé wa lérí pàápàá jùlọ fún gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá fún ní agbára àti ìgbàláyè láti ọba ọba ó ń sọ fún anú alukur'an ọba ní òun ọlọ́run ọba òun ti ṣe lọ́rùn ẹ̀yàn fún gbogbo ẹ̀dá láti ṣiṣẹ́ hajj pàápàá jùlọ gbogbo ẹnikẹ́ni tó bá ní kápá láti ṣiṣẹ́ náà Ọlọ́run bá wá ní gbogbo ẹnikẹ́ni tó lágbára àti ṣiṣẹ́ hajj tó wá ń wojú owó tó ń wo pé adúrú thousands yìí lòun wàá kó kalẹ̀ òun kàn lọ ọ̀lú tó ń tún padà wálé bóun bá da eléyìí sórí ilẹ̀ ilé òun wà níbi tó wọ́n bá ẹlẹ́dẹ̀ bóun bá da eléyìí sórí business ó mà níye owó tí ó mọ̀ wọlé Ọlọ́run ní ẹni tó bá ń wo eléyìí fa inna Allaha ganiyu anil alamin ọlọ́run ní ẹlọ jẹ́ kónítọ̀ wọn mọ̀ kí dájú ọlọ́run kò sí tọ́lọ́run fẹ́ fowó o ọba tó pé wá ara ẹni kì í ṣe pé nínú owó tẹ́ bá san ó ti ní pàṣẹ́ntéèjì kan tọ́lọ́run gbà ń kò sí rúṣin tá a bá hajj ìgbà pa ní dandan ọlọ́run tún wá jẹ́ kó yé wa pé òun ò bùkátà owó tá a ná o òun ò sì láǹfààní kankan tó ń fẹ́ ṣe lérí gbogbo ìnáwó tá a ṣe lórí iṣẹ́ hajj bí kì í ṣe pé fún àǹfààní ara wa ẹ̀yin ẹrúsìn ọlọ́run èyí fẹsẹ̀ rinlẹ̀ nínú ọ̀rọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó jíṣẹ́ ọlọ́run sọ pé al-islam an tashhadu an la ilaha illallah ó ní táà ń pè lẹ́sìn islam òun náà ní kéèyàn ó jẹ́rìí pé kò sí ẹni tíjọ́sìn tọ́ sí ká sì jẹ́rìí pé dájúdájú ànábì wa muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe wàtúkí masọ́lá kí a máa kírun wákàtí márùn-ún wàtúntì yẹ zaka kí a máa yọ zaka wàtàsúmọ̀ ramadan kí a máa gbààwẹ̀ ramadan bákan náà wàtàhújjá albayti ní statọ́ta ilayhi sabila kí a sì máa ṣiṣẹ́ hajj ká àti lọ ọlọ́run fún gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá fún ní ìkápá ẹ̀yẹn rúṣin ọlọ́run òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yé wa wípé iṣẹ́ hajj ó jẹ́ ọ̀kan nínú orígun islam mara àwọn ìjọ́ra yẹn ṣe hajj in tó fẹsẹ̀ rinlẹ̀ ní nínú alukur'an àti nínú sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam bákan náà ìpanupọ̀ gbogbo mùsùlùmí gbogbo alápanupọ̀ wípé iṣẹ́ hajj ṣíṣe ìbádà ló jẹ́ ìjọsìn ló jẹ́ ó sì jọ kan nínú orígun ẹ̀sìn Islam kò sí apá láàrin mùsùlùmí kan lérí wípé ǹjẹ́ iṣẹ́ ájì ṣíṣe sára Islam ló wà àbí kì í Islam ààrí mùsùlùmí kankan tó ta kò rí ló fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe àìgbàgbọ́ nípa ìjọ́ran iṣẹ́ hajj tó bá ní òun ò gbàgbọ́ nínú iṣẹ́ hajj ń tóun àwọn àfáàní fakọ̀dí káfàr onítọ̀hún ti di kèfèrí tá a bá rí kan tó bá ní gbogbo tí islam ló ń gbàgbọ́ gbogbo ẹ̀ náà ló ń nífẹ̀ẹ́ sí àmọ́ iṣẹ́ hajjun lọ́dọ̀ tòun òun ò kà sí òpó islam pé lọ́dọ̀ tòun òpó mẹ́rin péré òun islam dúró lé ṣùgbọ́n iṣẹ́ hajj kì í òpó islam ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ eléyìí fakọ́rí káfà onítọ̀hún ti di kan pamọ́ ọrọ irun bẹ́ẹ̀ náà ni ọlọ́run kan pamọ́ ọ̀rọ̀ ṣe hajj pàápàá jùlọ fún ẹni tó bá ní ìkápá láti ṣe ẹ̀yẹ rúṣin ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá gbà wípé iṣẹ́ hajj ó jọ̀ràn yàn ó sì ní ìkápá láti ṣiṣẹ́ hajj onítọ̀ wá pa iṣẹ́ hajj tí kò ṣe ó fojú rénà rẹ̀ ẹ lọ mọ̀ dájú sáká ẹni bẹ́ẹ̀ ó ti kó sínú ẹ̀ṣẹ̀ tó tóbi o ẹ̀ṣẹ̀ tó tóbi ó ń bẹ fún onítọ̀hún lọ́dọ̀ ọlọ́run ọba ọba dẹ́dà kó yà á lọ túbá kó sì tètè lọ ṣiṣẹ́ hajj ẹ̀yin ẹrúsìn ọlọ́run dájúdájú iṣẹ́ hajj yìí ọ̀ràn ẹ̀yàn ojúlówó ló jẹ́ fún gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tó ní làákàyè tó sì ní kápá láti ṣiṣẹ́ hajj a máa ń ṣiṣẹ́ hajj lẹ́ẹ̀kan náà ló jọ́ràn ẹ̀yàn nínú ìṣẹ̀mí gbogbo èyí tó bá ṣẹ́kù tá a bá tún ṣe lẹ́yìn àkọ́kọ́ yẹn náà fìlà lókù iṣẹ́ hajj ó jọ́ràn ẹ̀yàn lẹ́ẹ̀kan soso nínú ìṣẹ̀mí ọmọnìyàn wọ́n sì fẹ́ fún gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run fún nígbà láàyè tí ọlọ́run sì ṣe nírọ̀rùn fún láti ṣiṣẹ́ hajj afẹ́kónítọ̀ ń kó tara ṣàṣà kó tètè lọ ṣiṣẹ́ hajj ẹni tó yẹ pé owó tí ọlọ́run ọlọ́run jogún owó fún ó sì wo owó pé owó tí ń bẹ lọ́wọ́ hajj láti lọ sin ó tó filẹ̀ faralé ó tó ṣèrìn àjò hajj tó wọ́n sì tún lọ tó wọ́n padà bọ̀ láyé àtàláfíà àwọn àfáàní ẹni tọ́lọ́run bá ṣerú eléyìí fún kó fi dọ́là o kó sọ pé ló bá dọdún ti ń bọ̀ tètè ya palẹ̀ mọ́ kíá kó tètè lọ ṣe hajj kódà gbà mí máa ń bẹ a rí nínú àwọn ọ̀dọ́ tọ́lọ́run ọba jogun arísìkí fún tí wọ́n sì ṣiṣẹ́ hajj ṣáájú kan tó níyàwó a nínú ọmọbìnrin tọ́lọ́wọ́n bá jogún arsìkì fún tó sì ti ṣiṣẹ́ hajj ṣáájú kó tó lọ́kọ so yẹn túmọ̀ sí pé iṣẹ́ hajj àyè fi ṣe gbèdéke pé ó dìgbà tí mo bá kọ́lé ó dìgbà tí mo bá ra ọkọ̀ bó jẹ́ kí gba àwọn nǹkan yìí nínú àwọn oore tayé náà ni ṣùgbọ́n lọ́n ló mọ bí ṣe máa bá ẹ̀dá tu ẹ̀ ó kọ́lé kó tó ra ọkọ̀ lẹ́yìn bá gbà náà yóò lọ hajj hajj ni ó lọ kó tó kọ́lé kó tó ẹlòmíì ájì ni ó ṣe láyé kò ní kọ́ kò sì ní ọkọ̀ bó bá sì wù ọlọ́run ọlọ́run á tó gbogbo ẹ̀ papọ̀ lásìkò kan fẹ́ tó bá wù ẹ̀yẹn rúsan ọlọ́run ẹnikẹ́ni tí àwọn tá a padà máa sọ tó bá ti lè pèsè lára láti ṣiṣẹ́ hajj a ò gbúdọ̀ fi o nítorí pé kò sẹ́ni tó mọ ìgbà mú kó ó wá wáyé kéèyàn ó ṣe oráwẹ̀ rẹ gbà orísàkáyọ kò tún ríṣẹ́ hajj ṣe kò tó fàyè lẹ̀ orí ńlá lélẹ́yìí fún ẹni tọ́lọ́run bá ṣe eléyìí fún ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ń fàyè lẹ̀ ọ̀gọ̀rọ̀ mùsùlùmí dábàá túnṣe wọn wò àní ríṣẹ́ hajj mẹ́ àwọn ìdí tí máa ń pọ̀ ń bẹ látara pé kò ní kápá eléyìí ó ṣe fèwé mọ́ àmọ́ fònídóní fọ̀la dọ́là òun ló ṣe títí títí títí tó fi bọ́ sálẹ̀ kìyàmà irúfẹ́ ẹni báyìí onítọ̀hún wà nínú ẹ̀ṣẹ̀ tó tóbi níwájú ọlọ́run bọ̀ ọba dẹ́dà ẹ̀yin ẹrúsìn ọlọ́run iṣẹ́ hajj ní ṣíṣe ìtọ́ yẹ ká dì mẹ́rù nínú ètò ìgbésí ayé wa ni a ò gbúdọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú bẹ́ẹ̀ sì ni a gbúdọ̀ fi ojú kékeré wò ó wípé ẹ̀ ń gbàǹbá ṣe gbogbo tí mo fẹ́ ṣe láyé tán tí ń bá wá di ọmọ seventy years màá ṣe wàá lọ mọ́kà ta ló sọ fún ọ pé ó dìgbà náà láyé ẹ̀yin ọrùsìn ọlọ́run iṣẹ́ hajj yìí ohun tó ṣe pàtàkì ni o anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni mo pè ẹ̀yin èèyàn ọlọ́run ọba ti ṣiṣẹ́ hajj lọ́nà yẹn lé yín lórí o fàhùjù ẹ̀yà ṣiṣẹ́ hajj o arákùnrin kan wá béèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run ó ní òjíṣẹ́ ọlọ́run nígbà tó pa wá láṣẹ pé ká ṣiṣẹ́ hajj yìí Si lọ́dọọdún náà ni ó jọ̀ràn èèyàn ká máa ṣiṣẹ́ hajj òjíṣẹ́ ọlọ́run ọba o nítorí pé tí n bá sọ pé lọ́dọọdún ni kẹ́ẹ̀ máa ṣiṣẹ́ hajj yóò dọ̀ràn lórí débi pé ti lọ hajj lọ́dún kan ẹlẹ́ṣẹ̀ ni ọ́ ṣùgbọ́n Ànábì ní ṣoṣo hajj jọ̀ràn èèyàn nínú ìṣẹ̀mí ọmọnìyàn bọ́ ọ ti lọ hajj lẹ́ẹ̀kan o ti ṣe ojúṣe tọ́lọ̀ ní kò ṣe bọ́bá alágbára bọ́bá ń lọ lọ́dọọdún ìyókù náà fìlà lókù ọba àmọ́ lọ lẹ́yìn ọdún karùn-ún karùn-ún ìyókù náà fìlà ni ṣùgbọ́n àkọ́kọ́ tó ṣe yẹn ìyẹn náà ni ọlọ́run ọba ṣe lọ́ràn yàn lè wà lérí ẹ̀yẹn rúṣin ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ wípé iṣẹ́ hajj àwọn ládá àwọn àjùlọ tó pọ̀ ó ń bẹ fún fún gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá ṣe ní ọ̀rùn fún àkọ́kọ́ nínú àwọn oore tó ń bẹ àti ẹ̀san àtàǹfààní tó ń bẹ nínú iṣẹ́ hajj òun náà ni pé gbogbo ẹni tó bá ṣiṣẹ́ hajj pátá tó ṣe bó ti tó àti bó ṣe yẹ ọlọ́run ọba yóò ha gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ síwájú ọlọ́run yóò ha dànù fún látara ṣe hajj tó ṣe nítorí hadisi tí afáwa Abu Hurairah gbà wá kọ́lọ́run ọba kó bá ayọ́nu sí wọn wọ́n ní anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ní gbogbo ẹni tó bá ṣiṣẹ́ hajj tí ó wà pálapàla tí ó sì wà pòkì níbi iṣẹ́ hajj rẹ̀ onítọ̀hún yóò ṣẹ́rí padà wáyé wálé nígbà tó bá parí iṣẹ́ hajj kàyẹ́wò mi wọ́n dáadáa tí ó mọ̀ ọ́ kò ní lẹ́sẹ̀ lọ́rùn rárá yóò dà gẹ́gẹ́ bí ìgbà tí yàrá ẹ̀ṣẹ̀ bí tí ò lẹ́sẹ̀ lọ́rùn jẹ̀mọ́ ẹ̀wọ̀ ẹ̀sán ẹ̀wọ̀ ládá tó tóbi kí ni dá tó kéèyàn gbà Ramadan tán kéèyàn ó tún sanwó hajj ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ nínú Ramadan àti tá a ṣẹ̀ kí Ramadan ó tó dé wọ́n ti há dànù kéèyàn ó tún wá sanwó hajj kó tún lọ ṣiṣẹ́ hajj jẹ̀mọ́ ẹ̀wọ̀ bíi ládàá yìí ó ṣe pọ̀ tó fún rẹ̀ tó bá jẹ́ mùsùlùmí tọ́lọ́n sì fún nígbà láàyè bẹ́ẹ̀ eléyìí nìkan kọ́ ẹ̀yẹ rúsìn ọlọ́run iṣẹ́ hajj yìí okùnfà kan ní tọ́lọ́run fi máa yọ okùn ẹrú okùn náà kúrò lọ́rùn ẹrú rẹ̀ mélòó mélòó lẹ́yìn tọ́lọ́run sọ pé iná lélẹ́yìí ó wọ̀ àbí ẹni tó yẹ kó ti wu àwọn ìwà tó lè gbé wọn ná níwájú ọlọ́run ṣùgbọ́n tó bá ṣiṣẹ́ hajj tó ṣe bó ti tó àti bó ṣe yẹ bó bá ń parí iṣẹ́ hajj rẹ̀ báyìí ọlọ́run ó sì ní ẹ mórúkọ rẹ̀ kúrò nínú ọmọ náà jàmá abẹ́yẹn ọba tiẹ̀ torí nǹkan kan ṣiṣẹ́ hajj àwọn nǹkan wọ̀nyí náà tó nítorí pé gbogbo àsìkò tá a bá rí kálò láyé kátùbọ̀ tán owó dá lọ́jọ́ ọlọ́run òun ló ṣe pàtàkì owó téèyàn lọ fi dókòwò business owó téèyàn lọ fi ń kọ́ estate jàmá abẹ́yẹn bá fi rí ayé lẹ̀ èèyàn ò ní gbé lọ ṣùgbọ́n èyí téèyàn fi ṣe hajj téèyàn lọ fi sin lọ́hùn téèyàn sì ṣiṣẹ́ hajj náà bó ti tó àti bó ṣe yẹn gbogbo tó lè gbéyàn wọ ní pátá ọlọ́run ni ẹ mú kúrò fún ó ti dọ̀mọ̀ àlìjẹ́nà kí n rí tá a fi sọ eléyìí òun náà ni látara hadith yàrá aisha radiyallahu anha wọ́n ní anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni kò ní sí mùsùlùmí kan kò ní sí ọjọ́ kan tó ṣe wípé ọlọ́run yóò máa bọ́kùn iná kúrò lọ́rùn ẹrú rẹ̀ tó tó ọjọ́ àràfá ní ọjọ́ àràfá gbogbo ẹni tí bá ń bẹ láràfá níjọ́ náà pẹ̀lú àníyàn dáadáa pẹ̀lú àníyàn torí ìtọ́lọ́run tó ṣe ájì rẹ̀ nítorí ìtọ́lọ́run tí è ṣe torí tòṣèlú tí è ṣe torí nǹkan míì tẹ́gbẹ́ torí ìtọ́lọ́run ló lọ́ọ́ fi ṣe ájì náà anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní gbogbo ẹni tó bá wà ní àràfà ọlọ́run ọba yóò máa bọ́ okùn iná kúrò lọ́rùn wọn ọlọ́run yóò súnmọ́ wọn pẹ́kípẹ́kí yóò sì máa fi wọ́n ṣe fáàrí níwájú àwọn màláíkà ọlọ́run ọmọ ní ẹ̀yìn màláíkà àwọn ẹrúsìn mi tí wọ́n ń bẹ̀ ọlọ́run tí wọ́n kóra jọ láàyè yìí ẹ̀yin ẹrúsìn ọlọ́run àpọ́nlé wo ló tó báyìí fún gbogbo ẹnikẹ́ni tọ́lọ́n bá ṣe ní ọrùn fún láti ṣiṣẹ́ hajj ọlọ́mọṣẹ́ ṣe ọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀yin ẹrúsìn ọlọ́run iṣẹ́ hajj òun náà ni jihad èyí tó lọ́lá jù tó lóore jù fún àwọn obìnrin torí pé nínú ṣẹ̀ríà Islam jihad èyí tó lóore jù tó lọ́lá jù fún obìnrin mùsùlùmí wípé ìjọ wáyé só orí jihad kankan ṣe ìwọ obìnrin mùsùlùmí tó bá ní bẹ́ẹ̀ ni kí ni jihad tóbìnrin mùsùlùmí lè gbélé ayé ṣe tọ́lọ́hún ó sì kàkún pé ah, obìnrin yìí ṣe jihad láyé òun náà ni kò lọ hajj kí n dídá fi sọ eléyìí òun náà látara hadisi yàwá Aisha radiyallahu anha ó ní àwọn béèrè pé rẹ̀ òjíṣẹ́ ọlọ́run narol jihada afdal al amal yàwá Aisha radiyallahu anha wọ́n ní rẹ̀ òjíṣẹ́ ọlọ́run àwọn rí wípé iṣẹ́ iṣẹ́ tó lóore jù nínú iṣẹ́ téèyàn fi máa ń súnmọ́ lọ́hun òun náà ni kéèyàn ó ṣe ìgbìyànjú jihad fi sabilillah afala anujahid àwa tá a jó obìnrin náà ṣé káwa náà gbàdá ká gbé ká gbé ọfà náà lójú ogun ẹ̀sìn ni nígbà tó ṣe pé iṣẹ́ tó pọ̀ jù nìyí rárá o obìnrin àrán yín ṣe ogun o nígbà tí bá sọ pé obìnrin ò gbúdọ̀ jagun ẹ̀sìn kí lẹ fẹ́ sọ lórí obìnrin tó jẹ́ sọ́jà tí ń jagun táyé tó múra bí ọkùnrin ẹlòmíì ò ní ah, ọmọ àwọn obìnrin yẹn òun fẹ́ kọ́ lọ join army òun fẹ́ kọ́ lọ join navy òun fẹ́ kọ́ lọ join so ọlọ́pàá yọ wàá di papapa yọ máa gbé bàárà káàkiri ogun ẹ̀sìn gan tó ní ládàá gbàtàwọn obìnrin lọ bá nebsonla alẹ́sọ́lá ipe sí káwọn náà máa ja jihad kọ́ ọ̀lẹ̀lá ànábìnrin rárá tàbá sì wà àwùjọ wa lẹ́nìí tẹ̀jìnìdù nìsà àwọn èèyàn ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì dẹ̀ hànà wọn láwọn ń tírì ní wọn bí wọ́n ṣe ń ni gbogbo eléyìí kò sí ní tó jọ Islam iṣẹ́ tọ́lọ̀ ń gbé fáwọn obìnrin òun náà ni ká tọ́jú nulẹ̀ ká tọ́jú àwọn ọmọ wọn kí àwùjọ lè dáa nítorí pọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tán yẹ hànà ìbáwọn òbí kan náà ló bí wọ́n nílẹ̀ òjíṣẹ́ ọlọ́run ìjáwá náà lè lọ máa lọ sójú ogun ẹ̀sìn bíi láà ànábì ní rárá o ànábì ní wàlà wàlà kúnna afdol jihad ànábì ní jihad tó lóore jù ṣèbọ́lọ́run ti pèsè rẹ̀ fẹ́yìn obìnrin wọ́n ní kí ni jihad ọ̀hún ànábì ní hajjum mabrur ànábì ló náà ni ájì tẹ́ ẹ bá ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ òun ló lóore jù ní jihad tóbìnrin máa ṣe láyé ẹ̀yẹ ọlọ́run ẹ̀rí pé náà tá òun náà ní ká kún wọn lọ́wọ́ káwọn náà rí àjìṣe nínú ìṣẹ̀mí wọn eléyìí ó gbúdọ̀ jẹ́ ojúṣe àwọn ọkùnrin kọ́lọ́wọ́n bá kọ́ wọn láti obìnrin kó kún wọn lọ́wọ́ kódà gbúdọ̀ máa fi sọ létí ìyàwó wa pé ó ń tu owó kan jọ ni pé ah o sì plan bó ti fẹ́ lọ hajj ká máa sọ fún wọn ká tún kún wọn lọ́wọ́ lérí ẹ̀ nítorí pé ẹ̀yin ẹrú san ọlọ́run láàdá ti ń bẹ níbi kéèyàn wáyé kórí àjìṣe láyé jẹ́mọ́ kì í ṣe láàdá kékeré o ẹni tó bá sì wáyé tó fayé lẹ̀ tí ò rí hajj ṣe a lè fi wé ẹni tó rájì ṣe láyé kó tó fà yé lẹ̀ àṣírò ọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa ẹ̀yẹ rúṣin ọlọ́run tá a bá wo orílẹ̀-èdè wa lẹ́ni a rí pé ọ̀rọ̀ ṣe hajj ó ti di nǹkan tó di wàhálà látara owó àti ìnáwó èyí tọrọ mọ́ ṣùgbọ́n bó ti wulẹ̀ kí nǹkan ó rí ẹ̀dí ká kó síwájú ọlọ́run kéèyàn ó sì máa bẹ lọ́run lọ́sàn lóru pé kọ́lọ́run ọba kó ṣe ní rọrùn torí pé tá a bá ti fọkàn sí a lè máa bẹ lọ́run lérí ẹ̀ ṣùgbọ́n tẹ́yìn ò bá fọkàn sí pé ah ọ̀rọ̀ ṣe á jẹ ẹ̀sápà yẹn tì ẹ̀pà kò tí ì kàn yẹn bẹ́ẹ̀ bá ti ń sọ bẹ́ẹ̀ jẹ̀mọ́ èèyàn lè ṣe o àfisọ́kàn la fi ń ralẹ̀ lé o àfisọ́kàn la fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì kò sí tó burú kódà yẹn lè ṣèfù owó máa dájọ fún ọ̀rọ̀ ṣe hajj ká má sì jẹ́ kí wọ́n tàn wá jẹ oríṣiríṣi ọ̀nà ó ti di ọrùn ìṣẹ̀mọ́ apọ́ fẹ́ tí ó tún wà cheaper gan ju ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà táwọn èèyàn fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn yìí lọ ṣùgbọ́n ẹni tó ṣe pàtàkì òun náà ní ká fi sọ́kàn kọ́lọ́wọ́ bá kọ́ wọlá tóbi rẹ̀ kó ràn wá lọ́wọ́ kọ́lọ́wọ́ bá kó sì bá kún àwọn ọmọ ìyá wa kan lọ́wọ́ tó yẹ pé àwọn ń ṣègbìyànjú lérí báwo ni ọ̀rọ̀ ṣe àjà tí ó múra bí ó ṣe máa já sọ̀rọ̀ fáwọn èèyàn lẹ́ni àti láwọn èèyàn kan tí wọ́n gbé tó yẹn kalẹ̀ tó yẹ pé owó díẹ̀ náà lèyàn ó san téèyàn ó ṣiṣẹ́ hajj owó díẹ̀ lèyàn ó san téèyàn ó ṣiṣẹ́ umra kódà bí yẹn bá fẹ́ lọ látàsìkò inú Ramadan téèyàn ó dùn ó bẹ̀ dídí àsìkò hajj owó díẹ̀ náà lèyàn san so gbogbo oríṣiríṣi àwọn ètò báyìí ẹ jẹ́ ká wádìí nípa rẹ̀ torí pé kéèyàn ó wálé ayé kéèyàn oríṣi hajj ṣe láàdá tó pọ̀ wà ń bẹ̀ o kọ́lọ́ mú tẹ̀ sí ọ̀rọ̀ fún wa ẹ̀yin ẹrú sin ọlọ́run bá a bá tiẹ̀ mọ nǹkan kan nípa ọ̀rọ̀ hajj ẹnu pàdánù wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa pé gbogbo ẹnikẹ́ni tó bá wálé ayé tó wá ṣe hajj tó sì ṣe kò sẹ́sàn kankan tó lọ́wọ́ san fúrufú onítọ̀hún dùpọ̀ lọ́wọ́ sí lọ́mọ àlùjẹ́nà lọ. àfàwà Abu Hurairah radiyallahu anhu àwọn ni wọ́n gbà wá wọ́n ní òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam ó sọ pé tó bá ṣe umra lọ́dún kan ọlọ́run ó sì fi pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ títí títí di ọdún míì umra ọdún kan ẹni tó ṣe umra lẹ́sìn gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ títí títí títí tí umra ó tún fi dé lọ́dún yìí gbogbo ẹ̀ lọ́wọ́ bá parẹ́ bákan náà ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ hajj bó ti tó àti bó ṣe yẹ bí wọ́n ṣe pa wá láṣẹ ká ṣe Ànábì sallallahu alaihi wasallam ó ní kò sí ẹ̀san kankan tí Ọlọ́run san fún irú onítọ̀hún ju àlìjánná lọ akhrajahu al-Bukhari afáwọ̀ al-Bukhari olóògbà hadisi wa eléyìí ń jẹ́ kó yé wa wípé báàbá tiẹ̀ mọ ládàá kankan ti ń bẹ níbi ọ̀rọ̀ ṣe hajj ẹni wípé ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ hajj tó ṣe bó ti tó àti bó ṣe yẹ kò sẹ́san tọ́lọ́run ó fún ju àlìjánná lọ eléyìí nìkan náà tó tó ká fi sojú kòkòrò láti rí hajj ṣe ọlọ́run bá kọ́ ọ láti tóbi rẹ̀ kí ó mọ̀ta ṣe rọrùn fún wa. الحمد لله الذي بنى الإسلام على خمس وجعل الحج إلى بيته الحرام من أركان الإسلام فلا يتم إسلام عبد مسلم مستطيع حتى يحج وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام وأشهد أن محمدا عبده ورسوله أفضل من صلى وزكى وحج وصام صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان ما تعاقبت الليالي والايام وسلم تسليما اما بعد عباد الله ان للحج شروط توجبه على المسلم وهي صفات يجب توفرها في الانسان حتى يكون مطالبا باداء الحج على سبيل الوجوب فمن فقد احد هذه الشروط لم يجب عليه الحج وهذه الشروط يا عباد الله خمسة الإسلام والعقل والحرية والاستطاعة فعلم من ذلك يا عباد الله أن الإسلام والعقل شرط صحة الحج فلا يصح الحج من كافر ولا مجنون وعم البلوغ والحرية فهما شرطان لإجزاء الحج عن الفريضة وليس شرطين للصحة فلو حج الصبي والعبد صح منهما لحديث المرأة التي قالت رفعت إلى النبي صلى الله عليه وسلم صبيا فقالت هل هذا حج قال نعم ولك أجر لكن إذا بلغ الصبي يحج مرة أخرى حجة الفريضة وذلك لقوله صلى الله عليه وسلم من حج ثم عتق فعليه حجة أخرى ومن حج وهو صغير ثم بلغ فعليه حجة أخرى أخرجه ابن خزيمة وصعاه والألباني فعما الاستطاعة يا عباد الله وهي تتحقق في صحة البدن وسلامته من الأمراض التي تعوقه عن أفعال الحج وذلك الحديث ابن عباس رضي الله عنه أن امرأة من خثعم من خثعم قالت يا رسول الله إن أبي أدركته فريضة الله في الحج شيخا كبيرا لا يستطيع أن يستوي على الراحلة فحج عنه قال حجي عنه أخرجه البخاري ومما تحقق به الاستطاعة كما تعلمون ملك ما يكفيه في رحلته وإقامته وعودته فاضلا عن حاجاته الأصلية من دين ونفقة عيال وجميع ما تلزم نفقتهم لقوله صلى الله عليه وسلم كفى بالمرء إثما أن يضيع من يقوت ويدخل في هذا يا عباد الله ملك الزاد والراحلة ويتضمن الاستطاعة امن الطريق وهو يشمل الامن على النفس والمال وقت خروج الناس للحج لان الاستطاعه لا تثبت بدونه عباد الله انه يشترط المحرم انه يشترط المحرم لوجوب الحج على المراه فان لم تجد فلا يجب عليها الحج فعن ابن عباس رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يخلون رجل بامرأة إلا ومعها ذو محرم ولا تسافر المرأة إلى مع ذي محرم فقام رجل فقال يا رسول الله إن امرأتي خرجت حاجة وإني اكتتبت في غزوة كذا وكذا فقال انطلق فحج مع امرأتك لكن ذهب العلماء إلى أن المرأة إذا حجت بغير محرم صح حجها وعثمت لخروجها بدونه والله أعلم إن شاء الله تعالى سنواصل بيان المسائل المتعلقة بالحج في الخطبة القادمة أدوكني أدو الله وبا أتدوكني أدو الله وبا عليك أسي. الله وبا توقبي إسلام لري òpó márùn ó sì ṣe hajj lọ sí ilé ọlọ́run ọba abọ̀wọ̀ ó ṣe ní ọ̀kan nínú àwọn orígun islam márààrún èyí tó ṣe pé islam mùsùlùmí ò tí pé àyàfi ká gbìyànjú kí a ṣiṣẹ́ hajj pàápàá jùlọ fún ẹni tí ó bá ní ìkápá láti ṣe a wípé kò sẹ́ni tíjọ sí tọ́sí àfọlọ́hún a sì jẹ́rìí pé dájúdájú ànábì wa sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ẹ jẹ́ ká lọ mọ̀ wípé iṣẹ́ hajj tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó mọ̀ ní àwọn májẹ̀mú èyí tó rọ̀ tí yìí tó bá ti lè pé lára ẹnikẹ́ni iṣẹ́ hajj ó ti dọ̀ràn yẹn fún o bí se bá ṣe bó bá kú lérí ẹ̀ bó fi bí léèrè o àmọ́ táwọn májẹ̀mú wọ̀nyí tí ò bá pé lára ẹni téèyàn fi fa ayé lẹ̀ ọlọ́run ò ní bíyàn léèrè torí rí wípé onítọ̀hún ò ní kápá ni. Kini ni àwọn májẹ̀mú tá à ń sọ náà àwọn májẹ̀mú ọ̀hún májẹ̀mú márùn ni tí májẹ̀mú márùn yìí bá ti lè pé lára ẹnikẹ́ni tó jẹ́ mùsùlùmí iṣẹ́ hajj ó ti dọ̀ràn yàn fún o májẹ̀mú alákọ̀ọ́kọ́ ona islam òun náà ẹnikẹ́yìn ó jẹ́ mùsùlùmí ẹni tí kìí ṣe mùsùlùmí tó bá lọ ṣe hajj ọkàn lọ wòran ni o kò ní gbalada nǹkan lọ́dọ̀ ọlọ́run lẹ́fìrí bàbá olówó rán lè ní àlè tó ṣe pé kèfèrí ni abẹ́ni tó ṣe pé ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ a ò sí fèmí náà scholarship hajj kémi náà ti àlọ́wọ́ tán ṣe ń bẹ̀ ọba wa fún ń ṣe gbogbo sẹ́tọ̀ yẹ kó ṣe ní hajj kò ní gba aládá o torí pé kì í ṣe hajj fi máa ń di ọ̀ràn yẹn lé ní lérí àkọ́kọ́ náà ọlọ́mọdé kí láàká yẹn wọ́ yẹ hajj kì í sọ̀rọ̀ yàn fún ẹni tí orí rẹ̀ yí wéèrè ọlọ́run ò pé kó ṣiṣẹ́ hajj o ẹni tó jẹ́ mùsùlùmí tí ọpọlọ rẹ̀ pé tí láàká yẹn rẹ̀ pé tó mọ ti ń ṣe òní kó ṣiṣẹ́ hajj májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì rẹ̀ májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta wàlhùríyà òun náà ni ìtànpẹ̀ ní hùríyà òun náà ni kí èèyàn ó jẹ́ ọmọlúàbí kí èèyàn ó má jẹ ẹrú nítorí pé ẹni tó bá jẹ ẹrú kò lómìnira bí ọ̀gá rẹ̀ ọba bá yọ̀ǹda fún kò lè lọ ìyẹn túmọ̀ sí pé hajj ò jọ́ra yẹn fún bákan náà wal istita'a kí èèyàn ó ní ìkápá láti lè ṣiṣẹ́ hajj kí èèyàn ó ní ìkápá láti ṣiṣẹ́ hajj eléyìí nínú àwọn mọ́jẹ̀mú ṣe hajj ni ẹ̀yẹ rúṣọ ọlọ́run gábà ṣàlàyé fún wa pé iṣẹ́ hajj kì í sọ̀rọ̀ yàn fún ẹni tí ó bá jẹ́ kèfèrí àbí ẹni tó rí ti yí bí wọ́n bá ṣiṣẹ́ hajj ọlọ́run ò ní gbà wọn bí ẹni tí ó wèrè bá gbé lọ hajj ò ní kó hajj fún tó sì ṣe gbogbo sí àwọn bó tó àti bó ṣe yẹ ọlọ́run ní fún ma ẹni tí ò tí ì bàlágà ọmọ eke tó bá lọ ṣiṣẹ́ hajj àbí ẹrú tó ṣiṣẹ́ hajj àwọn méjèèjì yìí bọ́mọdé bá padà dàgbà yóò padà tún hajj rẹ̀ yẹn ṣe padà ṣùgbọ́n gbà hajj náà ò ní ládàá kódà ọmọ tí ò ti bàlágà tá a gbé lọ Mẹ́kà tó ṣiṣẹ́ hajj yóò gbàládá lérí ẹ̀ kódà ẹni tó mú lọ náà ó gbàládá ṣùgbọ́n tírúfẹ́ ọmọ bẹ́ẹ̀ bá dàgbà tán yóò padà tún hajj ọ̀ràn yẹn yóò tún ṣe torí pé kò tí ì dọ̀ràn yẹn fún nígbà tó ṣe yẹn ṣùgbọ́n gbà tó bá di ọ̀ràn yẹn fún tó gbàlágà ó gbúdọ̀ tuntun ṣe bẹ́ẹ̀ náà ni ẹni tó bá jẹ́ ẹrú tí ẹrú bá ṣiṣẹ́ hajj kò tí ì jọ́ràn yẹn fún nígbà náà ṣùgbọ́n gbàtẹ́rú bá wá di ọmọlúàbí ó gbúdọ̀ tún iṣẹ́ hajj ọ̀hún ó gbúdọ̀ tún ṣe ìdí tá a fi sọ eléyìí òun náà ni ọ̀rọ̀ muhammad sallallahu alayhi wa sallam nígbà tí kan ó gbé ọmọ ó gbé lọ hajj láti ṣiṣẹ́ hajj ìgbà tó wá ń ṣiṣẹ́ ọ̀hún lọ ó wá na ọmọ náà sókè ó wá ní òjíṣẹ́ ọlọ́run hajj bí òjíṣẹ́ ọlọ́run wá ń lóhùn pé naam bẹ́ẹ̀ ni wàlàkì àjìr ṣùgbọ́n ẹ̀san rẹ̀ ìwọ tó gbé wá òun ló ní ládàáhùn ládàáhùn bẹ ṣùgbọ́n ìwọ tó mú wá òun ló ní ládàáhùn ìwọ ló ní ládàáhùn nítorí pé ájì ò tí ìjọ́ra yẹn fọmọ mú wá láti gba ni eléyìí ó jẹ́ kó yé wa wípé tọ́lọ́run bá fún wa ní ọmọ tá a sì nígbà láàyè kò sí tó burú lọ hajj ó tó fi pọ̀ sí ni torí pé tọmọ yẹn gbà tó lọ tọmọ yẹn bá dàgbà tó bàlágà yóò tún ṣe hajj tiẹ̀ yóò tún ṣe bákan náà ẹ̀yin ọlọ́run nínú àwọn nǹkan tó ṣe pàtàkì tó gbúdọ̀ yé wa nípa ṣe hajj òun náà ni kéèyàn ó ní kápá níta ń pè ní ìkápá yìí ẹni tí ó lálàáfíà wọn ò ní kó lọ ṣiṣẹ́ hajj o nígbà tó wá dọ̀hún tán níbi tá ti ń sọ̀kò ò lè sọ̀kò ibi wọ́n ti ń tàwáf ò lè tàwáf bẹ́ẹ̀ sì ló mọ̀ pé gbádùn kò tó kò lè ẹni tó lówó tó ní gbogbo tó yẹ kó ní ṣùgbọ́n tí ò lálàáfíà iṣẹ́ hajj kò tí ì jọ́ràn yẹn fún ọ bákan náà ẹni tí àìsàn kan ń ṣe àìsàn yẹn kò dagúnlẹ̀ ṣùgbọ́n àìsàn yìí àìsàn tó máa ń ràn ni irúfẹ́ ẹni bẹ́ẹ̀ hajj ò jọ́ràn yẹn fún o nítorí pé ọlọ́run ló mọ iye èèyàn tí ó wá sí hajj àìsàn tó sì ń bẹ lára rẹ yìí àìsàn tó lè ran ẹlòmíì ni wá wo iye àwọn èèyàn tó lọ ta àìsàn fún bẹ̀ yẹn sòdí ní tóbi jẹ́ pé tó bá yà ẹnu kọ̀ǹdíṣàn bẹ́ẹ̀ lẹ́ẹ̀fì pé lọ́dún kan gbogbo ọmọ nàìjíríà kankan kò sẹ́ni tó lọ sí hajj nígbà tí wọ́n ní àìsàn lọ́rùn lọ́rùn àbí nkankan náà ló ń wà ní orílẹ̀-èdè nàìjíríà kò dẹ̀ sí ní tó fà á nígbà náà ju wípé ẹni tó bá ní àìsàn yẹn lára ó lè ran ẹlòmíì kẹmọ́ àtún lọ fún àìsàn yẹn káàkiri gbogbo àgbáyé torí gbogbo ayé ni ó wà sí kíni o ni ó wà mọ́ka sọ ẹni tó bá ní àìsàn kan lára tó pa àìsàn yẹn máa ń ràn iṣẹ́ hajj kò jọ̀ràn yẹn fún kódà kó lówó lọ́wọ́ ọlọ́mọdé àárẹ̀ sí wa. bákan náà ẹni tó fẹ́ ṣiṣẹ́ hajj ṣùgbọ́n ti dàgbà pọ̀ débi wípé ogbó yẹn gan àti lérìn gan ó ti di wàhálà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ iṣẹ́ hajj òjò yà fún tó bá lówó ó lè rán yàn kí wọ́n bá òun ṣe pẹ̀lú àníyàn òun kò sí láì bẹ́ẹ̀ wọ́n lè lọ bá ṣe ṣùgbọ́n ní o ti máa ń ṣe àwọn tí ń lọ hajj ẹlòmíì kò lè nàró gan bí ó ṣe máa tẹ̀lé lé bí ó ṣe máa lọ́nu ni àníyàn lọ kú òun làwọn ń bá lọ nínú Islam ẹni tí ó ṣiṣẹ́ hajj èèyàn gbúdọ̀ jẹ́ abarapá kéèyàn lágbára tó lálàáfíà láti lè ṣiṣẹ́ èyí tí ó fẹ́ lọ ṣe nítorí àfáwà abdullahi abbas wọn ní arábìnrin kan ó béèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó nílò òjíṣẹ́ ọlọ́run ó ní bàbá òun ó ti darúgbó ó sì fẹ́ ṣiṣẹ́ hajj bóun bá ní kó dúró lórí kẹ́tẹ́kẹ́tẹ́ gan kan máa gbé lọ kò lè lórí kẹ́tẹ́kẹ́tẹ́ níbi sóun wa lè ṣiṣẹ́ hajj kóun ṣe lórúkọ rẹ̀ kóun lọ a ṣe bí anabi wa sọ fún ẹgbẹ́ hujji ànìwò anabi ní bẹ́ẹ̀ ni lọ bá bàbá rẹ̀ ṣe ìyẹn túmọ̀ sí pé ń bẹ bẹ́ẹ̀ bá ní arúgbó ṣùgbọ́n ẹni tí ó bá yàn hajj ó gbúdọ̀ jọ pé ti ṣe tiẹ̀ so gbogbo àwọn àlàyé yìí pẹ̀lú ọlọ́run òun ni ó máa wá inú àwọn kútúbà di àsìkò hajj ọ̀rọ̀ hajj náà la máa So. àwọn ìdájọ́ àwọn òfin tọrọ mọ bó la ṣe máa ṣe gbogbo ẹ̀ náà la máa ṣe lálàyé fún wa kọ́lọ́wọ́n bá kó ṣe ní rọrùn so ẹni tí ó bá yàn ṣiṣẹ́ ájì ó ti gbúdọ̀ ṣe tiẹ̀ lànàbí fi yọ̀ǹda fárábìnrin yìí wípé lọ bá bàbá rẹ̀ ṣiṣẹ́ hajj so ilé ìjókòó yìí wá wípé ẹni tí ò bá lálàáfíà tí ò lókun ájì ò jọ̀ràn yẹn fún o kódà kò lówó lọ́wọ́ bákan náà nínú àwọn nǹkan tí ó tún ṣe pàtàkì tó sọ á dìdì ọ̀rọ̀ yẹn fún ni lẹ́yìn ìgbà bá jẹ́ mùsùlùmí tá a lówó lọ́wọ́ tá a lálàáfíà a gbúdọ̀ ní nǹkan tá a mú lọ o gbúdọ̀ ní owó oúnjẹ èyí tó mú lọ lẹ́yìn ìgbà tó o bá ti sẹ́tù lé gbèsè tó o jẹ ọ̀yanjú ẹ̀ ní táwọn ọmọ ọmọ jẹ ọ̀yanjú ẹ̀ owó iléèwé ọmọ owó iléèké ọ̀yanjú ẹ̀ kọ́mọ àdìgbẹ́dẹ́ la nígbà bá a tí ò sí ilé gan báyìí ni lójúbi ọmọ pa wá kọ́mọ̀tò ọmọ fèpè ránṣẹ́ sí ọ ní mọ́kà àbí rẹ kó mọ́ bá gbogbo mùsùlùmí gbogbo àwọn nǹkan wọ̀nyí agbúdọ̀ mójútó kéèyàn tó sọ pé òun o kí làwọn ìyàwó jẹ kí làwọn ọmọ rẹ ó máa jẹ kí ló mú pé owó ọ

nínú àwọn nǹkan táàfin lè mọ̀ pé iṣẹ́ hajj ó ti dọ̀rọ̀ yẹn fún ni òun náà ni kó ṣe wípé ojú ọ̀nà ọkàn balẹ̀ kò sí wàhálà bá sọ fún pé ah, ojú òfurufú ò dá o lọ́dún yìí o pléènì ò lè fo ojú sọ́mọ̀ ọ̀dá mọ́sọ̀ pé dandan lọ òjò yà lọ́dún yẹn nìyẹn kódà lówó lọ́wọ́ ní gbogbo Eh, ẹja kan bẹ ti ń da báyìí o má sọ pé dandan láwọn lọ ojú ọ̀nà gbúdọ̀ dáa tójú ọ̀nà dáa gbogbo àwọn nǹkan wọ̀nyí kò tí ì yẹn o sọlọ́bi jẹ́ pé ẹni tí ó lọ hajj lẹ́yìn ìgbà tá a bá jẹ́ mùsùlùmí tá a jẹ́ ẹni tó tá a jẹ́ ẹni wípé alálàáfíà pẹ̀lú wípé a owó dì lọ́wọ́ tá a fi lè jẹun lọ́hùn-ún làwọn wípé torí Ọlọ́run òde wọ́n ní òde mọ́ká nǹkan kan ló bí òwe wọn o máa rí torí ọlọ́run torí ọlọ́run ìwò ni tó fi jẹun bẹ́ẹ̀ náà ni àwọn fámìlì tá bá fi ilẹ̀ a jẹ́ kí inú ilé ó tò kó o àwọn tán gbogbo ọmọ rẹ bẹ̀rẹ̀ sí ní tọrọ jẹ ládùúgbò ìyàwó rẹ sí ní ya káàkiri pé wa baálé wa lọ ni o eléyìí ò àbí mẹ́ka bá pè ọ́ ọlọ́run fún ọ lọ́wọ́ tó fi lọ àwa lọ sí ẹnfílópù ẹ̀ wá ń ha kiri mọ́lá sí àfa alálọ́bọ̀ ẹ dákun ẹ bá dáwó fún wọn o wọ́n fẹ́ lọ mẹ́ka o ẹ bá dáwó fún wọn àyẹ̀wò làbúrò dáwó fún pọ̀ bá lágbára jókòó ẹ̀ kì í sọ̀rọ̀ yàn ó jọ̀rọ̀ yàn fún ẹni tọ́lọ́run bá fún lágbára tó o bá ti lágbára má lọ jẹ gbèsè bọ́ ọ lágbára má lọ tara rẹ lábùkù lédè pọ̀ fẹ́ ṣe kíni o lédè pọ̀ fẹ́ lọ sí mẹ́ka gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní ẹ̀sìn islam ṣàlàyé fún wa àmọ́ ẹni tó bá lágbára tó ní kápá tí gbogbo àwọn nǹkan tá a sọ yìí tó pé sí lára tí ò bá lọ Mẹ́kà tó bá lọ kú lérí ẹ̀ ó dára wájú Ọlọ́run ẹ̀rẹ́ lómi ilé tó ní Ọlọ́run ló mọ iye business companies oríṣiríṣi ni kò sí lọ Mẹ́kà tábà bí léèrè pé kí ló dé tẹ̀ lẹ́yìn nígbà irú owó tó ń fẹ́ fi lọ yẹn tó bá tó fi ṣe business ó tún ní iye owó tí ó wọlé bí ó ṣe ṣe títí títí tí ó yẹ bọ́sálì kìámà nìyẹn bí orí bá lọ pàdé ọlọ́run wàhálà ni o ọlọ́mọ ṣètò abẹ́ o ẹ̀yin ẹrú ọlọ́run iṣẹ́ hajj wọ́n ṣe ní fún gbogbo obìnrin tí ó bá lọ Mẹ́kà ọ̀ràn ni ní ẹni tí ó tẹ̀lé ẹni tí ó tẹ̀lé obìnrin ó lè jẹ́ ọkọ rẹ̀ àbí kó jẹ́ ẹnikẹ́ni tí kò lè nínú ẹni tí ò lè fóbìnrin láéláé òun làbúrò rẹ̀ wà lọ́kùnrin òun náà ni ẹ̀gbọ́n rẹ̀ òun ló wà bákan náà àbúrò bàbá rẹ̀ àbúrò ya àbúrò ya rẹ̀ ẹ̀gbọ́n ìyá rẹ̀ gbogbo àwọn yẹn maharam àwọn tí ò lè fẹ́ gbogbo ẹni tó bá yẹ pé kò sí bá a ṣe ti lọ wájú ti lọ ẹ̀yìn kò lè fẹ́ obìnrin yẹn láéláé nù ṣẹ̀ríà ẹni yẹn ni maharam ẹ̀ tóbìnrin bá fẹ́ lọ hajj obìnrin kì í dá lọ ìmọ̀ kó àtọkọ rẹ̀ jọ lọ àbí kóhun àtọmọ rẹ̀ ọjọ́ lọ àbí kóhun àtàbúrò rẹ̀ ọjọ́ lọ àbí kóhun àti e, ẹ̀gbọ́n ìyá rẹ̀ ọjọ́ lọ àbábúrò bàbá rẹ̀ jọ lọ àbẹ́gbọ́n bàbá rẹ̀ jọ lọ ìyẹn náà ń pè ní mahram òfin yìí dè ní dọ̀la ìjọba Saudi wọn ò fi ṣeré o lóbi jẹ́ pé táwọn yẹn bá fẹ́ lọ mọ́kàlẹ́ ni wọ́n wàá so ọkọ ọlọ́kọ wọ́n so mọ́yàwó níyàwó nítorí pé ìjọba Saudi wọn ò fẹ́ gbọ́ pé obìnrin kan ó wọ inú ìlú wọn láì ní ẹni tó tẹ̀lé wa yálà ọkọ ni àbọ̀mọ rẹ̀ àbí ẹni tó jẹ́ bíi maharam ẹ̀ ṣùgbọ́n jẹ́ bẹ́ẹ̀ dáàbò aléèrè gbogbo àlájà tí wọ́n lọ bó ni wọ́n ṣe ń lọ lóòótọ́ ẹ̀kọ́ lọ́nkọ́ sànù wa lóléèdè yìí bóyá ibi tá a fi hàn ni pósì náà ni torí pẹ́ lómi ò pé owó ti yàwó gan-an ikùn mọ́ọ̀tún fẹ́ẹ̀ bọ́ sí tòsí káwọn tó rí síbẹ̀ làwọn ò sọ pé káwọn tó fi ọmọ ilé lẹ́yìn ọlọ́run bá kó ṣàánú wa lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n bó ti wulẹ̀ kí nǹkan ó burú tó òfin tọ́lọ́run kò yí padà o bẹ́ẹ̀ bá sí fẹ́ náà ni kéèyàn máa bẹ̀ lọ́hùn lórí téèyàn bá fẹ́ ṣe ìjọba Saudi wọn kì í fi ṣeré bó ti wulẹ̀ kó ma kóbìnrin tó léwu àti jídà ni wọ́n ti ṣẹ́ẹ̀kì ẹ̀ pé ta ló bá wọlé tí wọn ò bá ti rẹ́ni tó bá wọlé kò ní jídà náà ní airport náà ni ó ti padà kò ní wọlé ṣùgbọ́n táwọn ìjọba tiwa máa ń ṣe ń bí òun náà ni pé àwọn ọkùnrin tí wọ́n bá ń lọ wọ́n wá àtàṣà àwọn obìnrin yẹn mọ́ wọn tẹ́ bá ti wá ń débẹ̀ ẹ̀ àmọ́ pìrìsẹ́ǹtì àwọn obìnrin bẹ́ẹ̀ ni pé àwọn ìyàwó yín tẹ́ kó wọlé ni ó lè jẹ́ obìnrin mẹ́ta ni ó so mọ́ wọn ó lè jẹ́ obìnrin mẹ́rin ni ó so mọ́ ọ so nígbà tẹ́ bá wá dé Mẹ́kà tán yín tó ń bí alára fánu ìyàwó oníyàwó tí wọ́n so mọ́ ọ nígbà bá wá débẹ̀ kí ń dáná oúnjẹ alájíṣẹ́ ti rí ẹ ti jẹun àti jẹun àti rọmọlá ó ń gbé wá fún ọ nígbà bá tó padà dé Nàìjíríà ní ọba tó di pé alálàfo tó kọ́ntínú bọ́ọ̀ ni òṣèré ní ríbẹ̀ ìbájúkulẹ̀ ti sóyún mọ́ra yín tẹ́lẹ̀ àkọ́sì ń bẹ́ nígbà bá dé ní ìtumọ̀ pé bá wa àwọn alálàfo nu wa ẹ̀sìn àdúgbò ara ẹni àdúgbò ara ẹni kọ́lọ̀ ń sànù wa afẹ́ lọ gba kínní afẹ́ lọ gbẹrù wa tó dé òun àtẹ ọkùnrin yẹn ní lọ ọkọ̀ náà àwọn náà ni jọlọ náà ni ìjọpọ̀ àwọn pọ̀ náà ni Dema aburú ti ń padà ṣẹlẹ̀ ń bẹ̀ pọ̀ ẹlòmíì níbi tó yọ lórí ibú dí ọlọ́mọṣà lórí ibú wọ́n ń ṣe sìnà mọ́kà níbi tọ́lọ̀ àwọn èèyàn lágbára dé àsọlọ́pọ̀ ọmọ sọ wọn kiri inú yàrá ni àgbà táwọn yòókù bá ti jáde tán lọ tán lọ tàwáàfù tán sì káwọn obìnrin táwọn obìnrin wá kí n gbé àwọn torí pé ti bìlíìfù pé ti so papọ̀ àwọn ọ̀hún bìlíìfù pé ìyàwó ẹ̀ ni ọlọ́pàá ọ̀hún bìlíìfù pé torí pé lórí gbogbo ohun tó mú lọ́wọ́ wọ́n ti líǹkì yín papọ̀ pé ẹjọ́ wọlé ni ṣùkọ́ lọ́wọ́ bá kọ́ wọn láti tóbi rẹ̀ kó ṣàánú wa o kó bu ẹnì kọ̀ọ̀kan wa láṣìírí kò sí ní tó dáa bí kọ́kọ́ àtìyàwó rẹ̀ ọjọ́ lọ kò sí ní tó dáa kóbìnrin àtọmọ rẹ̀ ọjọ́ lọ àbẹ́gbọ́n rẹ̀ àbẹ́yàn rẹ̀ àbẹ́nìkan nu fámìlì rẹ̀ tó jẹ́ pé ẹni yóò lè fẹ́ nínú sẹ̀ríà Islam ìdí ni tó fi jẹ́ pé eléyìí sẹ̀ríà Islam kan pamọ́ ṣùgbọ́n àyíká kún kí nìdí tá a fi sọ eléyìí ní ọjọ́ kan anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní kò lẹ́tọ̀ọ́ kọkùnrin àtobìnrin tí wọ́n yé sọ́kọ àtìyàwó kí wọ́n tilẹ̀kùn mọ́rí ní kọ́lọ́fín anabi ní kò lẹ́tọ̀ọ́ o bẹ́ẹ̀ sì ni obìnrin kan kò gbúdọ̀ dáṣẹ́ ìrìn àjò láì ṣe wípé ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ ó ń bẹ pẹ̀lú ẹ̀ arákùnrin kan wá dìde onírè òjíṣẹ́ ọlọ́run ìyàwó òun ó fẹ́ ṣe hajj òun sì ní òun fẹ́ lọ sójú ogun ẹ̀sìn òun fẹ́ lọ jagun sídìí ogun ẹ̀sìn èwo ni kóun ó ṣe ìyàwó òun náà sì fẹ́ lọ ó sì ní obìnrin ògbúdọ̀ dá lọ ànábì ní pa ogun ẹ̀sìn tì tẹ̀lé ìyàwó lọ jàmọ́ ẹ̀wọ̀n nǹkan bẹ́ẹ̀ ẹ̀wọ̀n gbógun ẹ̀sìn ṣe lágbára tó ládá tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ànábì ní má lọ tẹ̀lé ìyàwó lọ kẹjọ hajj so láyé ànábì nu o lójú ayé ànábì gẹ́gẹ́gẹ́gẹ́ nìyẹn so kò sí tó dáa bẹ́ẹ̀ bí kéèyàn bí èèyàn bá sì ṣe fẹ́ sí ni kó máa tó ìwọ nìkan kó orówó gan tó ọ lọ rẹ ni ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ tí máa ń ṣe wá lẹ̀ Yorùbá ni pé à ah, ẹ kí ni kan bọ̀ láti rówó yẹn méjì owó tiẹ̀ ń gan ságbára rẹ ni bá a bá ti fẹ́ ẹni ká gbé síwájú ọ lọ ní lẹ́mìí pé ìwà àtìyàwó rẹ jọ lọ wàláì kò ṣòro fọlọ́ torí pé owó tiẹ̀ ń gan kì í ságbára rẹ náà ló fi rí Ọlọ́run náà ni ó ṣe ní rọrùn so látara àdí eléyìí eléyìí ni nǹkan tó ṣe pàtàkì ká mójútó jẹ́ pé ọ̀rọ̀ iṣẹ́ hajj àbí iṣẹ́ umrọ kéèyàn ó tẹ̀ lófin tí wọ́n là kalẹ̀ ṣẹ̀rẹ́ Islam ó gbé kalẹ̀ pé tóbìnrin bá ń lọ kí òun àti ẹlẹ́tọ̀ rẹ̀ kí wọn ó jọjọ lọ ṣùgbọ́n tóbìnrin kan bá wá lọ ṣiṣẹ́ hajj tẹ́lẹ̀tọ̀ rẹ̀ kankan ò tẹ̀lé lọ àwọn àfáà ní hajj rẹ̀ ó pé o ó ní ládàá o àmọ́ wọn kọ àkọọ́lẹ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni nítorí dídá lọ tó dá lọ tí ò sí ẹlẹ́tọ̀ ẹ pẹ̀lú ẹ̀ so ẹ wá wo ẹ̀ṣẹ̀ tó ti pọ̀ ẹlòmíì ò tiẹ̀ mọ lẹ́ṣẹ̀ débi pé ó tọrọ àforíjì ṣe é pé tẹ́lẹ̀ bá mọ̀ lẹ́ṣẹ̀ lẹ́yìn ọlọ́run foríjì mímì ní í ṣe bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n ẹlòmíì gan ọ̀mọ lẹ́ṣẹ̀ dídé tó tún dé gan lẹ́tún ṣe sábàkà night kò mọ́ lẹ́sẹ̀ pò ń dá lọ hajj ó burú débi pé arúbìnrin títún kó èèyàn lọ mọ́kà níbi tó burú délé ni obìnrin òní tún kó èèyàn lọ ẹ̀ńtọ́ yẹ kí wọ́n mú lọ ó tún kó èèyàn ń ṣàgbèrò níbi tó fi nàìjíríà tó tá a da gbogbo ètò rú sòkòlò nǹkan wọlé àti obìnrin kò sànù wa pẹ̀lú ògo ọlọ́run tó bá di kútúbà tuntun bọ̀ a ó tún máa ṣàlàyé lórí àlàyé nípa ọ̀rọ̀ ṣe hajj torí pé ọ̀rọ̀ èèyàn ni ó lọ hajj bó ṣe lọ náà ni ó padà kò ní lára nǹkan tí ó gbà torí pé kò mọ ní tó fẹ́ lọ ṣe kí ló yẹ kó ṣe ń bí kí ló yẹ kó ṣe ń bí ọgọ́rùn mọ́ ẹlòmíì ariwo olóṣèlú náà lọ́mọ pa ń bẹ̀ sọkọ́lọ́ nǹkan wọlé ayé tóbi rẹ̀ a sì ti sọ gbẹ̀dọ̀ ṣèlú ọ̀pọ̀lọpọ̀ ẹni tó lówó tó fẹ́ lọ mọ́kà kò ráàyè mọ́ gbogbo slọ́ọ̀tì ó ti dolóṣèlú àwọn tó sẹ́nìkan ládàá àwọn náà lọ mọ́kà sọkọ́lọ́ wọlé ayé tóbi kó ṣàánú wa ibadala ẹ̀rú sìn ọlọ́ udhkurullaha yadhkurukum ẹ̀dí kan rántí ọlọ́run kọ́lọ́run ó lè máa rántí wa washkuru wala ni'amihi yazidkum ẹ̀dí kan máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba lórí àwọn oore tó ṣe fún wa ọlọ́run ó máa ṣàlékún rẹ̀ wala dhikrullahi akbar ìrántí ọlọ́run ọba ló tóbi jùlọ wallahu ya'lamu ma tasna'un ọlọ́run ọba nímọ̀ lérí ti ẹnì kọ̀ọ̀kan wá ń ṣe kumu ila salatikum yarhamkumullah.